Ah, <coughs> báwo ni sọ wọ́n jẹ? Ah, yeah, how you doing? I'm eh, more surprised. surprise why tún wá lè nìyí. Ah, sure, Sabashi máa ń resume fún iṣẹ́ náà every ah, morning uh, except Sundays. Okay, but I thought I sent out a message to three of you. Ah, ẹ rí ìwọ ò rí message lórí fóònù No, no. But most send message sí WhatsApp now. Did you get a message on your phone? Oh, ò message, I sent a message on WhatsApp. Oh forgive me please my bad eh, mo ṣe rí ń sìn ni apparently bí mo ṣe send message yẹn tán mo pa data so ó dà ń pé message yẹn ò ṣáà deliver lọ́rọ̀ kan uh, yeah but that's not the problem anyway so um, message tí mo send sí yín kò ju wípé a ti review CV ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta and I will be very honest you and also you your CVs are just too perfect. <laughs> As in, so, so perfect. Um, but there's just one thing. Uh, because, Sherry, sometimes, yeah, nǹkan tí èèyàn bá ṣe dáadáa jù ń gbà mí ó tún máa ń fẹ́ fa bí ìdíwọ́ fún yàn uh, nǹkan tí mò ń try láti sọ ni pé though CVs yẹn wà very okay o okay. don't get me wrong But the thing is, you guys are overqualified for this job. Overqualified. Yes, you're overqualified. Eh, ọ̀gá tèmi gan-an tó gbà mí síbí báyìí kò ní qualifications tẹ́ni o. Eh, so after more deliberations and all of that, uh, Ade is the only person tá máa retain níbí. Wow! Eh, so ṣẹ̀rẹ́ yìí tó eh, lato lalo. lọ. Eh, you guys don't need to come here anymore. Yeah, automatically they sing. Um, No! Automatically, what I am trying to say is you guys are very good, but you are overqualified. And so, sorry. Uh, any, I don't know, anyhow you want to put it, but um, uh, as from tomorrow, you guys don't need to come. Eh? eh um, Thank you so much. so, um, I look forward to seeing you here more often and. Um, Have a nice day. Thank you, sir. Thank you, thank you so much, sir. And you burú gan o. Wọ́n lọ you ìwọ, want discharge àwa, ó ti ẹ̀ feel bad, inú ẹ̀dẹ̀ dùn ó dẹ̀ kọ́. What wá kí ló ń ṣe ẹ́? O kàn ń ṣe ha ha ha kí No wait, You wọ́n expect pé kọ́ retain wá síbí ni? Wàyí wíwí mọ̀ fún ọ pé tèmi náà ṣe yí papaya ṣe mí náà kàn wọ́n wọ́n náà pé bóyá mi ò mi ò serious ni ah, a ti try inú bíbá yìí èmi Sammy i don try and where dey go plenty now mo ti mo ti ṣe tèmi ká dẹ̀ já pa ká wáṣẹ́ síbòmí ni Korede with our certificate. ṣé o wa òkè Korede certificate wa ríṣẹ́ sẹ́ni bíi ẹ̀ náà so why you why you why you shaking why kí ló ń ṣe ẹ̀ ọmọ kan tó gbé jáde ní ọ̀pọ̀ àwọn gbé jáde náà a máa rí iṣẹ́ ìnáwó rẹ̀ sí tíra inú bí kò dé sọ̀rọ̀ kí ni ìtumọ̀ tó dúró kò dé sọ̀rọ̀ náà máa fọ ni ó mọ nǹkan mi mọ̀ ẹ́ pé o oh, you came from a poor family ọ̀yìn omi ìná má ṣe bí ọmọ tálákà kò dé. má kì í ní ti kí ṣẹ̀ṣẹ̀ mú ẹ tó yẹ kó sì rẹ̀ bóyá ilé kí ẹ ó ti tán fún mi mákìí mákìí ẹ̀wọ̀n ẹ̀ kó bú ọ̀hún ọ̀bọ̀ máa rí ṣe ẹ̀ kó dé máa rí ṣe ẹ̀ ọ̀bọ̀ ìdíjà mi rí Ganiyu Ganiyu torí Ọlọ́run kí ló dé tó ń ṣe báyìí fún mi torí Ọlọ́run ọwọ́ adájọ́ kò sí bí ọwọ́ à ń ronú kí ló dé ẹ ẹ sórí ìrònú tó ń wọ nǹkan oníṣẹ́ gidi kan tí ń ṣe inú àgọ́ ara ju kọ́ ba tèèyàn jẹ́ lọ sọ̀rọ̀ pé kákárí bọnú ó tọ́ràn tí ń ṣe ni ni ọwọ́ afẹ́fẹ́ ìrònú ṣera rẹ léṣe ẹ dákun dúró náà ìgbà wo lọ fẹ́ ṣe lé ìdáná sí tó ṣẹlẹ̀ sí ẹ tí ò ti ṣẹlẹ̀ séèyàn kan rí o. pọ́ńtọ́ọ̀mù tó bá sì dé báyàn lé ayé àmì wo ni àdánwò lọ́lọ́run fi ṣe fún yan àdán tó ní kọ́lọ́ má jẹ́ èèyàn rí. ètò ju tiẹ̀ ìlọ ti ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run rí nígbà tí wọ́n sì bọ́lọ́run dúró wọ́n kúkú borí ìṣòro kí ló wá dé tí wò ní bọ́lọ́run dúró. ah wo wo wo wo jẹ́ n sọ fún ọ o àlẹ́ náà gbogbo gbogbo bí ó ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn kúkú fiọ́lẹ̀ ọ sọ̀mọ̀ pé ìfiọ́lẹ̀ ń ṣẹ́jú kan níwọ̀n bàgbà tó ti ní mi gbà pé ó ti lọ́lọ́run dẹ́kun ọkọ ọkọ ìyá mi mo mọ̀ fọlọ́n bí ọmọ ṣàánú mi àti pé gan ìfẹ́ kí n mo fẹ́ kí nǹkan tí mò ń retí ó ti dọ́wọ́ mi kí n tó sọ fún ọ ni torí ń fọ lẹ́gbà kí ìjẹ́kẹ́gbà ò ní yì mò ń retí owó kan tí n bá sì ti rówó ń gbà báyìí ìwọ ní kò lé lọ́wọ́ ọ lọ fi yanjú gbogbo tí ń ṣe tí ń ṣe ọ yóò tún ní tí ó ṣe ń bẹ̀ mo fọlọ́n bí ọdákun torí ọlọ́run o ṣàánú mi ṣe ọ̀pá àjú méjì náà lọ lọ́wọ́ ìyá wa ṣàánú mi torí ọlọ́run o mo pọn mi ta mo ṣọ́ọ̀tì. ṣe tún gbọ́. mo rú yẹpẹ mo ṣọ́ọ̀tì kí ni mo ṣe láyé òun gan pàápàá. ṣe ń gbọ́ kó ah. ronúkú wa lọ́nà àbáyọ. ẹ̀wọ̀n ètò. ṣe ti rí ah. ṣé ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ kalẹ̀ látàárọ̀ yìí àtòwí asán ni ebi wọn ni mò ń bá sọ̀rọ̀ báyìí kíni kí mò ń ro gbogbo eléyìí fún sórí bẹ́ẹ̀kùn bá débi ìhùn báyìí ṣetán tí ó yọ ọlọ́run ṣetán tó fẹ́ gbàdúrà rẹ̀ náà ni ṣó ti gbọ́ ó yá dìde dìde dìde dìde kò ní sọ́nù ilé jàre. ó ti gbọ́ ah, wọ́n ní ọ̀fọ̀kàn rẹ balẹ̀ ah, ah. kò sí ní tó lè tí ò ń dẹ o àdúrà ní kọjá kún fún yóò sì dá alágbára ọlọ́run ṣé o ti gbọ́ mọ́ ronú kankan mọ́ o ìfẹ́ kó bọkàn jẹ́ o. nǹkan tí mo rí ni àbúrò ara ilé ẹ̀ kí ló kọ́kọ́ ra bí ló ti rówó tó fara gbogbo nǹkan tó wọ̀ yẹn ná oríṣiríṣi. ìwọ náà dẹ̀ sọ̀rọ̀ báyìí. ó gbà mí lẹ́nu ni. ọlọ́ọ̀ba ó ṣùọ̀ fún kọ́ ló laṣọ yẹn. ẹ ní ẹni bá rò bẹ́ẹ̀ because wọ́n bó ṣe múra. ṣé o mọ tẹ́lẹ̀ ní orí bó ṣe máa ń múra tẹ́lẹ̀ bó ṣe máa ń múra wọlé ṣe ó lòun kọ́ ló ní gbogbo nǹkan tó wọ̀ yẹn. kò ṣáà rí ni bó ṣe ń bọ̀ wá gba ṣóhun ní àbóhùn. wọ́n dàbí àwọn president tó tó máa lọ́wọ́ látòkèdè lẹ̀ eléyìí máa yà ní lẹ́nu kọ́lọ́ máa ṣàánú wọ́n dáná kọ́lọ́ bíbá iná. ayé a máa da o ló ti sáré di cash madam ah, báyìí. Hmm, oríṣiríṣi hospital ìṣá. òun kọ ó ṣùọ̀ fún mi. ó ṣùọ̀ fún mi gan tó ń rántí ẹ̀jà mi lẹ́nu mi èrí nǹkan tó jẹ́ nǹkan tó mọ orí lẹ́nu mi èrí nǹkan tó yá mi lẹ́nu torí láyé yé mi ojú orí ah, kò sí wàhálà oríṣiríṣi ni kọ́lọ́ ṣàánú wa ni ìwọ náà jẹ́ lọ́mọ bí wàá ṣe sọ̀rọ̀ ayé ẹ kọ́ yóò jókòó sórí dẹ́ẹ̀sì kiri. Ah, Miss Bola. Hey, guys, how are you, my dear? More okay. Sure, okay. Ah, okay, <laughs> Thank you, my dear. Point of correction. I'm now Dr. Bola. So, Oga Inho. I want to office. Nurse Bola. Yes, madam. She wà okay? Ah, I'm good. Point of correction. Mi okay? She ń Bola mọ́, mo ti the doctor Bola. Ah. Yeah. Oh. Ẹ má bínú. Ẹ mo ti upgrade. Ẹ má bínú Dr. Bola. But eh, mi ò mọ̀gbà tó lọ ṣe program ẹ̀ àbí. Hmm. <laughs> Ẹ lè sọ̀rọ̀ jù ẹ fi yẹn sílẹ̀ jàre ẹ ká sọ àwọn ọ̀rọ̀ míì mo ní kí wọ́n sọ fún yín pé tẹ bá ní àwọn patients tó yẹ pé kò sówó lọ́wọ́ hmm. èmi ṣe charity lọ́dọ̀ mi o oh, ayé wà rẹpẹtẹ hmm. láti tẹ̀kẹ́ àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ mo dẹ̀ ń eh. ṣe ọlọ́run gbà fún mi so ẹ bá mi láago kẹrì fáwọn sí mi. <laughs> kò sí problem náà ọlọ́run máa gbà fún gbogbo wa. àmì jésù mi <laughs> eh. kí ló ń ṣẹlẹ̀ ẹ change àwọn painting yìí kí ló dé ọsítù yìí ń tà náà. ẹ má wọrí a máa tún ṣe yẹn náà láìpẹ́. ẹ jẹ́ bá mi ṣe yẹn láìpẹ́. kò sí wàhálà. Mm, so mo ní kí n wọ ọ́fíìsì mọ̀ nǹkan tí mo ní kí n wá rí yín fún nìyẹn. lọ́sí òní táì iṣẹ́ ń dúró dè mí lọ sí ẹ jẹ́ kí n tètè máa lọ máa yọjú sí wọ́n ẹ má gbàgbé àwọn nǹkan tí mo bá yín sọ tẹ́ bá ní emergency àbáwọn nǹkan bẹ́ẹ̀ kò sówó ńlẹ̀ ẹ rí fún àwọn sáwà àwa ṣiṣẹ́ lórí wọn. àtijọ́ ma àyè tì. and you go take care. bye oríṣiríṣi so iṣẹ́ wa yìí náà ti wá di irú wa ògèrè wa ṣó lè imagine nurse Bọ́lá ẹ ti jẹ́ pé bó ṣe wà ẹ́ gan kí ní lásán ló fi wọlé o síláàmì ló fi wọlé o ó lè wá sọ ní ìsìnkú òun ti di dókítà tó o ẹ máa ta o nàìjíríà máa wá jọ mo fẹ́ wo. màmá jẹ́ wáyé ẹ sọ wípé wọ́n wà ní wọ́ọ̀dù wọ́n wà ní eh, three ọmọ wọn kébẹ̀ tẹ́lẹ̀ pé tí ẹ̀kọ́ eh, bí ẹ̀ bá ti dé. ẹlẹ́fẹ̀ẹ́ rí wọn bárábìnrin ṣe dé nìsín olúwa ọ̀dọ̀ ọmọ ẹ̀ ni màá sọ wípé dókítà ni pé kó yọjú sí àwọn ìtorí ẹ̀ ni mo ṣe mú wá síbi. ọ̀rẹ́ tó ṣe kàṣà ni màá lọ tiẹ̀. ẹ̀mí mi ò dé o arábìnrin yóò balẹ̀. ó sunkún sunkún tó gbére ìdálẹ̀ lánàá ni o gbogbo àwọn èèyàn ló ń bẹ̀ àfìgbà tí mo yọ síbẹ̀ tí mo tó pariwo mọ́ òun ló tó jókòó tẹ́ ẹ bá lọ sọ pé nǹkan kan ló ń ṣọ̀mù ẹ̀ tó lọ́ọ́ kíyìn lọ́rùn mu dókítà ẹjọ ẹ mọ nǹkan tí mo ní interest nínú ẹ gangan oògùn tẹ fẹ́ júwe fún. ẹ̀sọ́ ló dùn mí gangan tẹ́ bá fẹ́ kó lọ ra ẹ̀sọ́. ah Kasali máa lọ tiẹ̀ allow me to do my work. ẹ ṣe jẹ́jẹ́ o. ẹ ṣe sàn. ah ẹ ṣe. Eh, ẹ má bínú sí yín madam bó ṣe máa ń ṣe tiẹ̀ ní aláwàdà eh, madam ṣe rí nǹkan tí mo fẹ́ bá yín sọ yìí ó wà against ìlànà iṣẹ́ wa ṣe understand being the medical doctor mo rí i pé gbogbo nǹkan tá à ń lò fọmọ yín ò ṣiṣẹ́. mo dáhùn. tí o dẹ̀ rò pé mo ṣàṣetìrí lọ sí tàyè. tó ti yé ẹ máa wá ṣe nǹkan kan fún mi níwọ̀n ìgbà bá ti nígbàgbọ́. ẹ máa gbé ọmọ yẹn lọ sílé ẹ máa lọ ra àgbọn twenty one bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi mà tẹ́ bá ti wá ra àgbọn yẹn ẹ fọ omi ẹ gangan ẹ make sure pé dà sínú bucket kẹ́ lọ fi wẹ̀ fún un by the time tẹ bá wẹ̀ fún yẹn gbogbo nǹkan tẹ bá fẹ́ ẹ máa sọ sí ẹlẹ́dàá ọmọ yẹn ṣó ti yé yín bọ̀ kẹ́ tó ṣe nǹkan yẹn ìkìlọ̀ wà ń bẹ̀ o ẹ má sọ fún ẹnikẹ́ni o ṣó ti yé yín ẹ má discuss ẹ̀ pẹ̀lú anybody tẹ bá ti wá ṣiṣẹ́ yẹn tán tára ọmọ yẹn ti yá ẹ lè gbé padà wá fún mi ọ̀rọ̀ tún ṣì kù. ẹ eh, ẹ eh, dókítà agbọn mm. agbọn ṣáà dókítà ẹ ṣàlàyé fún mi ṣé ìpè ọ̀rọ̀ wa ti sú yín fẹ́ kí n gbé lọ síbòmí àbí kọ̀ọ̀kan tó ń ṣe kò lè níwòsàn àgbọn báwo. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ì nídìí láti já yín láyà ni bọ àwọn kan dúró láti fi ọmọ yẹn pa yín lẹ́kùn. ẹ má ẹ̀ kó pẹ́ rárá kẹ́ lọ ṣiṣẹ́ tí mo ní kẹ́ ṣe. àgbọn mà. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run àríbí mo ṣe kékeré. àgbọn. all right. ok ma ẹ ṣe. tẹ bá dé ta ẹ ní kí Kàsálí padà rí mi. ok ma ẹ ṣe ma ẹ ṣe. akọni ilẹ̀ ọkọ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí wà táwọn ọ̀rẹ́ rẹ̀ ń gbogbo ẹ̀ patapata ni mò ń gbọ́ nílé kí ló dé tó ń dínà àwọn ọ̀rẹ́ yìí kí ló dé táwọn ọ̀rẹ́ ń pè ẹ́ pé kò jáde kò ṣeré jáde kò jade to ọjọ́ jáde tó kọ̀ tó lóòfẹ́ jáde kí ló fẹ́ gbà nú ẹ̀ sórí bó ṣe ń kárí wọnú tó ń jókòó kalẹ̀ sínú ilé òun kọ́ lọ́nà àbáyọ láti fi ni mo si ti ń pé o ṣáà ń ronú o ṣáà ń ṣe bákan nù ilé kí ló fẹ́ẹ́ gbà ní ìrònú ìwọ náà wò ní ìsìn báyìí láti ìgbà tí mo ti bí ẹ ni wọ́n ti jẹ́ kémi ó mọ̀ pọ̀ mọ́ ológo ni ẹ àtìgbà tó sì ti dẹ́sẹ̀ wọlé ìwé báyìí ni mo ti rí gbèsè ni mo ti ń kíyèsí gbèsè first first first ló máa mú o tún wá jáde yunifásitì first class ló mú jáde ọkàn tèmi balẹ̀ o ọjọ́ alẹ́ ẹ̀ sì máa dà wájọ nítorí ọlọ́run ṣeré jáde miss máwọn ọ̀rẹ́ rẹ láti bẹ̀ lọ wọnú rore ń bẹ lápapọ̀ mi mo ń dán ṣe rí àwọn jíbọ́lá tẹ́wọ̀ ẹ̀ hmm. wọn kì í ṣọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni màámi torí lóòótọ́ camp láti padà ẹ mú bu ọ̀tá wa nínú camp owó kan tó bá fẹ́ láyé yìí ni mò ń ṣe fún wọn kódà kan tí bá ní tí bá mẹ́rin tó ni mo máa ń bẹ̀ láti lè gbà fún wọn nítorí mo rí pé ọ̀rẹ́ bí ọmọ ìyá mi fi mú wọn àmọ́ òun wá yà mí lẹ́nu ètò gbogbo òlè tó ṣe fún mi nínú káàmù kọ́ lọ́padà bá múṣẹ́ mọ́ lóòótọ́ mo mọ̀ wípé ọmọ olówó ni wọ́n àmọ́ lòun fi àjà wá nù. àbí o. wọ́n lè jẹ́ kó yé mi pé tá a bá ti jáde tán báyìí ayé ń sáàfù tán báyìí ọmọ bá mi wáṣẹ́ pẹ̀lú connection dádùn gbogbo ọmọ àlọ́ ti ríṣẹ́ gbogbo cv mi tí mo fún ọ báyìí tí bá ti padà ṣe é lọ́nu wọn bá mi rí lé wọn lò tó jẹ́ sí pé mo ò mú jáde mo jẹ́ wọn pé kò sí ọ̀kan tí mo ṣe fún wọn àmọ́ òtíjọ́ kí ẹ bá fẹ́ lọ pàtí báyìí èmi nínà kó tó máa kọ́kọ́ rántí kí ló dé ṣọ́ọ̀rẹ́ pátí la jọ ń ṣe fúnra wa ni nítorí mo fi nípa ẹ̀wọ̀ lọ́wọ́ tèmi náà wọ èmi náà ṣe tán láti tẹ̀lé wọn jáde mọ́. gbogbo ọ̀rọ̀ tó kúkú sọ kalẹ̀ ọ̀rọ̀ gidi ni àkíyèsí tó sì ṣe ní àkíyèsí gidi ni o bó ṣe yẹ kó ọmọ tó ní làákàyè kó ronú bẹ́ẹ̀ ló ṣe ronú àmọ́ síbẹ̀síbẹ̀ náà sórí ntẹ́mi kàn fẹ́ kó o ní lọ́kàn ni pé àjùmọ̀bí ò kan tàánú ẹ̀ńtọ́lọ́ọ̀ bá rán síyàn ló máa ń bóyá lọ́wọ́ sọ pé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ ni wàá ti ríṣẹ́ ṣùgbọ́n nínú jíjókòó sínú ilé kò sérè tó fẹ́ ti bẹ̀ wá tó bá ń jáde tí wọn náà ń ṣeré jáde pẹ̀lú wọn láti bẹ̀ o lè rẹ́ni tó máa wù ẹ́ ṣe láàánú tó máa fún ẹ ń ṣe ẹ̀ ojú tèmi fi wò ó nìyẹn mọ́ torí ìyún mọ́ sọ pé ò ní jáde pẹ̀lú wọn jáde orí ìrìn gbá mi oore mọ́ ń wà ń bẹ́ o mo ti gbọ́ ọkọ mi o sì mọ̀ pé lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ìwọ náà ríṣẹ́ rọrùn so ti gbọ́ ọkọ mi lọ lọ ìwọ náà tiẹ̀ fi yẹn jáde kó o fi nasẹ̀ jáde ṣó ti gbọ́ ó kárẹ̀ ọkọ mi á dáa fún ẹ màá ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ ẹlẹ̀ kó tó dé wọ́n pẹ́ o mọ̀ pé lágbára ọlọ́run ó kúkú rí iṣẹ́ hmm. kí ló dé mi ò dárò mi bá tèèyàn jẹ́ ẹ̀. àìsàn kò jáde lára ẹ o kò má ṣàìsàn wọn kí n má fojú sunkún ẹ o kí n má gbé ẹgbẹ́ kó ṣoríire kó jẹ́ èèyàn lá kó di dókítọ̀ àjẹyàn lálágbára ọlọ́ mi ní wáìtì mi ní fojú sunkún ẹ mi ní dààmú lórí ẹ mọ́ o gba ẹsẹ̀ kó má jáde o kó má kú mọ́ kó má sànkún mọ́ mi lójú o kí n má wá etí o wà jẹ́yàn pàtàkì wà ṣoríire wà lálùyọ báyọ̀ lọ́dọ̀ tó fẹ́ dà wà dà lájú ẹ̀mí lágbára ọlọ́ mi ní wáìtì mi ní gbé ẹ̀gbìn mi ní mọ sàárì ẹ̀mí ní mọ bójì ẹ o gba ẹsẹ̀ kó má jáde o gba ẹsẹ̀ kó má dópinu ayé kí ilé báyìí orí ló máa bẹ̀rẹ̀ sí í ṣe ọ̀rẹ́ sì ṣàṣeyọrí ni mi ní sunkún ẹ̀ mọ́ kò ṣe rere o kò ṣe látẹ̀mí ọ̀rẹ́ kò bẹ̀rẹ̀ sí í ṣoríire ni kí ọ̀pọ̀ ìgbẹ̀sìn ńlá ni kí ni wọ́n sọ fún mi pé kóredé yẹn náà ló ṣe bá sọ̀rọ̀. ẹ kóredé ni kí ló ṣẹlẹ̀. kóredé kóredé tí ò níṣẹ́ tó fẹsẹ̀ gba geography kiri gbogbo street. oh ok fine kò níṣẹ́ ó ń fẹsẹ̀ ń gba geography kiri títì kí ni títì yẹn kí ni títì yẹn nù ẹ̀ kí ni yẹn ní láti ṣe pẹ̀lú títì ẹ̀. ọ̀rẹ́ mi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. bọ̀bọ̀ tí ò ní fújọ yẹn tẹ́ pé ah, àbọ̀wò ti rẹ̀ rí sí ẹni báwo ló ń sọ̀rọ̀ báyìí madam eh? for your information kórèdè ti tèmi ní future okay. because ó kàwé he is a oh. graduate oh. bó ṣe ń wo yẹn ó lè má níṣẹ́ lọ́wọ́ sí yín o but future ó bright oh. okay. okay? unlike àwọn ọmọ yahoo tẹ máa tẹ̀lé kiri títí tẹ bá ti rówó lọ́wọ́ wọn what are you telling me and mind you jẹ́ kí ni ìjẹ́ last time tó ma ever sọ ọ̀rọ̀ kórèdè báyìí okay tó bá ti mọ̀ pé o ò lè sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa má ever speak poorly of my boyfriend okay don't ever try that shit with me respect tó bá lè fẹ́ tó bá lè tó bá máa fún mi as a friend òun ló máa fún boyfriend mi what ah, are ah. you telling me wàá dẹ̀ máa bá mi máa sọ̀rọ̀ ẹ̀ lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀ tó bá lówó lé nìyẹn mi pé kò ní lówó lọ́la ni I don't like it. má bínú mi mọ̀ pé mo ti kọ ẹyin wo tó ń dùn má bínú. Ah, ó dẹ̀ mọ bó ṣe mí tì mí. má bínú sẹ́ẹ̀ má bínú o tọrọ kòrò lára àmọ́ kò ní future. mo fẹ́ tó bá máa fún mi as a friend ló máa fún òun náà òkàn lè má bá mi máa sọ̀rọ̀ síbẹ̀ yẹn ẹni tá ẹni tí mo lè bọ̀ tó lè bọ̀ so tó bá lè bọ̀ lẹ́yìn tó bá dọ̀là tó bá ra mọ́tò fún ẹ kọ́. mo bọ̀ ọ́ kò lọ́kọ̀ tọrọ kòrò lára níṣó jẹ́ ká sọ ṣé tí wọ́n ń bínú ni. ẹ ṣé gan ni mo dúpẹ́ o lágbára Ọlọ́run ẹ̀ ní ṣàìsàn àwọn ọmọ yín náà ní ṣàìsàn tọ́pọ̀ ọpẹ́ yín lára mi o tí ò bá ṣe yín ni mí ni mo madam ah, ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣé gan ni sà ẹ mo tún wá àwọn náà lọ́fíìsì mi ì bá wọn. ẹ ẹ lè bá wọn lénìí nítorí wọn máa ń lọ sí Akíntán lénìí hospital wọn kan náà tún wà lákìntàn lẹ́ni títa kìntàn yẹn ni wọ́n ti máa attend sáwọn alábíàmọ́ wọ́n máa ń ṣèpàdé àwọn alábíàmọ́ ń bẹ̀ níyì ni ó ní olùjẹ́kẹ́rí wọn wọ́n wà lákìntàn. tó mo tẹ̀ wá kí wọn ni kí lè wá fẹ́ mi wò rẹ̀ wọn ìdẹ̀wọ́n tó wá láwọn ìbùkún mo wá fẹ́ gbé wá fún wọn mi lè fẹ́ gbé wá síbí báyìí lójú gbogbo ayé tẹ́yà tí wọn náà dẹ̀ ni kò ṣe táwọn nìkan o. èmi náà lẹ́bùn. àwọn náà lẹ́bùn <laughs> má ní gbogbo sì lè lọ gbé fún wọn. ṣe rí ẹ̀bùn tí ẹ fẹ́ gbé fún madam ibi náà lẹ ti lè wá gbé fún wọn ìtẹ́ ẹ fẹ́ gbé fún èmi ilé mi lẹ máa gbé wá. ẹ mi ò mọ lè ẹ wò ṣé mo arí lẹ́sẹ̀. ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti dé junction àrí lẹ́sẹ̀ yẹn gangan ẹ̀yìn ẹ̀yà sọ̀wọ́ ọ̀tún kẹ́ lọ́ọ̀ lọ ìbẹ̀rẹ̀ kòdó tẹ́ ẹ bá ti dé bẹ̀rẹ̀ kòdó gọgọgọgọ ẹ sọ pé ẹ lọ sí èrú wọn èrú wọn yẹn gangan ní ilé ìtọ́dọ̀ mi tẹ́ ẹ bá wá dé èrú wọn tẹ́ ẹ bá wá fẹ́ dààmú rárá nítorí pé wọn ò ṣiṣẹ́ bí dókítà náà máa ń pè mí ládùúgbò wa dókítà ni tẹ́ ẹ bá ti wá débẹ̀ kẹ́kọ̀ọ́ bèrè pé ẹ sọ pé ẹ lọ sílé dókítà Kàsálí <laughs> dókítà Kàsálí kẹ́ni lébi lẹ̀ lọ ẹ máa gbé wá madam ṣẹ́gun ni o ah, torí bàtàchà ṣe gbọ̀ tó ń sọ ni pé. kí ló fún yín kí ló fún yín pé kẹ́ ẹ lò gbọ̀ngàn. olùmọ̀ fẹ́ sọ yìí kókò tí n bá ti délé o kí n wá àgbọn tó bá pọ̀ kí n dẹ̀ fọ́ kí n fi fọ́ orí ọmọ mi ló bá tán o bí mo ṣe lò bá fi pé olófẹ́ àìsàn sí lára ni ara ẹ̀ yára ṣẹ̀kẹ̀ṣẹ̀ ni. àgbọn. wọ́n yìí sọ fún mi náà nìyẹn. wọ́n ní kẹ́ ẹ fọ́ àgbọn. kẹ́ ẹ kàn fi fọ́ orí ọmọ yín. wọ́n yìí sọ fún mi nìyẹn mo èlò báyìí bíi pé olórí fàṣẹ sí lára ni àwọn ọmọọṣẹ́ gan ni o ẹ bá mi kí wọn dáadáa káyọ̀lẹ̀ mi ni máa ní pé máa kọ́ nǹkan tí ò ṣiṣẹ́ fún wa máa fowó rà ni. àgbọn lásán oní madam fún yín. àgbọn náà ni kí n lò ah. mo yẹ fọ́sọ́mi tí mo lò fún báyìí ara ẹ̀ yálẹ̀ kan náà báyìí mi gan lanu pé ẹ́ ah, ó tọ́ sí irú wọn ṣọ̀wọ́n o ó ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n ẹ bá mi kí wọn dáadáa mo dúpẹ́ gan ni o ẹ bẹ̀ nípa ti ẹ̀bùn yín yẹn màá gbé wá sílé yín. ẹ jọ ẹ bá mi tètè gbé wá ẹgbẹ ẹ má jẹ kó pẹ́ ẹ jọ ṣe máa ṣàtà mọ́tò ni torí wọn kò ń jẹ́jẹ́ kó jẹ́ bí àpò ráìsì àti bí òróró ọgbọ́n nǹkan máa wà nínú ẹ̀. Mm, ẹ̀yin má ṣe yọnu ẹ̀bùn yìí máa dé lè yín. àwọn mọ́tò kọ́ńpìlì wa bí tó bá jáde mo lè lè kọ́ sáré ya ọ̀dọ̀ yín kó bá mi kú. kò sí wàhálà ó máa lọ́dọ̀ yẹn má wọ̀ ọ́. ṣé gan ni sà ó dà sà o. ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o mi dẹ̀ máa di bíábí àjò torí ilé yàgò ẹjọ mi máa di àjò ẹjọ mo lè jàgbó náà o mo lè bàbá báwo ni o ìgbà wo máa wọ́n hospital ẹ wọ hospital ẹ pẹ̀lẹ́ ẹ rajà rí. onídùn ṣe ní kàyéfì o. jọ kí ló ń ṣẹlẹ̀. ṣíkà. arábìnrin sọ pé madam ní kò fọ àgbọn tó pọ̀ kó wàá fi omi àgbọn kó n fi fọ orí ọmọ òun. ṣíkà sọ pé madam yíwọ́ padà ni dókítà ọmọ dúdú wọn yíwọ́ padà bí. ẹ̀ẹ́. Ah, kò yé mi tó. Ah, nọ́ọ̀sì ọ̀rẹ́ mi dá o nọ́ọ̀sì ọ̀rẹ́ mi dá o. Gani ọ̀n bẹ́ẹ̀ sí ò sí. mo wá rí iná ni lórí àdéhùn wa náà. àdéhùn orí burúkú wo ah. dúnú dúnú ṣé bí mo ti sọ fún ọ pé kọ́ ọmọdé yìí mọ́ mo kọ́ lórí fóònù mo sọ fún ọ pé kọ́ ọmọdé yà kàtà mi ní àyìn mọ́ àbẹ́ tí ń dùn ọgbà náà ó fòwú elépo sétí ọ̀gbọ́n tí mo wí ni. má ṣe bẹ́ẹ̀. ṣe bó o ẹ àgbà mi Gani sórí ìrì òburú wo wo wo wo Gani sógbó tọrọ dákun mo fọlọ́ǹbì ọ ni má jẹ́ kégún rẹ ọ sẹ́nu ilé mi mọ́ mi ìfẹ́ rí ọbí tí wù tí mọ sórí gbogbo àyíká ìgan má jẹ́ rí ọ bẹ́ẹ̀ má tiẹ̀ ṣèṣì rìn kọ́ ọ ta fẹ́lẹ́fẹ́lẹ́ dádùúgbò yìí ah. dákun torí Ọlọ́run má ṣe bẹ́ẹ̀. ṣe bó. ìjọ nítorí ọlọ́run. ọ jẹ́bẹ̀ẹ́ rí rẹ kan ọmọ bẹ̀ẹ́ mi. ilé tí mo gbọ́kànlé ẹ ṣàánú mi. wọ́n tọ̀ ọ́ èmi lọ gbọ́kànlé mm-hmm. dákun dúró náà dúró náà sẹ́mi rẹ tiẹ̀ tán tó bẹ́ẹ̀ ni àbí ṣé torí pé ọjọ́ ọmọ àbúrò ìyá ìyá ìyá ìyá mi bí ìpele kẹrin torí yìí tí wọ́n túmọ̀ sí pé mọ̀lẹ́bí fámìlì lèmi àti ẹ wọ́n wọ́n wò jẹ́ ìsọ̀fún ó kò ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà àtọ́ ah, tó bá hùn mo kàn wọ́n pọ́jú ní ojú sàánú ni mo wọ́n pé wọ́n mọ bí tọ́mọ tèmi náà dé mo sì ti sàánú ọ̀wọ́ ti yọ mí lẹ́sẹ̀ lẹ̀ báyìí fúdí èyí nǹkan ọmọ jẹun rí ọ lágbègbè mi mọ́ mọ ah, jáde mọ bí mi léèrè pẹ̀lú sùúrù ó tún béèrè dákúbọ́tọ̀ jẹ ọlọ́gùn kú ọ̀nà òsì akọ́sìbérò ngba ológun kó orí rẹ̀ sì ní gbọ́ olóńgbò rẹ̀ ń gbọ́ wúya gbàgà sọ kí ni wèrè rẹ̀ fi hun ngbọ́ ọ̀dà fún ọgá ságèrè rẹ̀ ni àbẹ́ni bábá sùnmọ́nù jẹ́ kí ìmọ̀lá ní mọ̀ sáhùn olùsí ọkọ̀ wàá sàsan bọ́ọ̀dì lásán ọwọ́ àkórí burúkú tiẹ̀ bá mi ẹni ọba jẹnu owó òbẹ ní òpè ń kọ̀mándà òbẹ lòbẹ ń jẹ́ mọ́mọ́mọ́ ọ̀lẹ́ ayé mi lẹ́mọ̀ bẹ́ẹ̀ yẹ kí ọlọ́sọ ti sọrí ibú olùsí àfúgbọ́ kò tiẹ̀ bá tèmi àwọn ò tiẹ̀ fún mi n ò ríro lẹ́ẹ̀mejì tí mo fi ní ọmọ bọ̀ olórí burúkú nígbà bá fẹsẹ̀ yan ọrùn tó tó tó ti sòṣì káàkiri ayé tán títí á ti wá ta wọ́n mọ̀ wẹ́n tí wọ́n kò tiyan bá á jẹ́ rí ọlọ́dúngbà mi o bíbá yẹ pé ìwọ̀n mọ́bi tó mọ̀ mí ó dé náà tí mo rò tẹ́lẹ̀ lọ́mọ jẹun sóore ṣe ó lọ sí Mr. Samson. Ah, Nurse Yetunde. Mr. Samson. Nurse Yetunde. Ẹ kú gbádùn. Ṣẹ́wà. Ẹ kú iṣẹ́. madam madam kò ní bàjẹ́ fún yín kò ní dúró ní dàrú fún yín ẹ mọ̀ tí mo ṣe máa ń gbádùn yín always <laughs> ó ní wípé ọlọ́run kẹ́ ẹ̀yin kanra ọ̀ra ó ní o ẹ kàn lè rí mi pé mo gùn mo máa ń kúrú fún yín all the time tí máa wálẹ̀ hmm. gangan fún yín ní ẹjọ́ nítorí pé kí ni ẹ nírú hospital bá ìyá wọn tí wọ́n nírú eléyìí tó tiẹ̀ tó rú eléyìí lásán kí ni wọ́n máa ń ṣe wọn ní dúró bẹ́ẹ̀. <laughs> kí ni kí n ṣe ẹ̀mí èèyàn ló jọ mí lójú hmm. ṣé kí n wá torí owó kí n sọ pé mi ò ní ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ hmm. ẹ̀mí èèyàn ló ṣe pàtàkì lọ́kàn mi <laughs> kò ní jẹ́ kó bàjẹ́ fún yín tí bí bá bọ̀ níwájú báyìí abẹ́gbọ́ tí bí bá bọ̀ níwájú yín mm. ẹ̀yà máa reverse lọ sẹ́yìn. àmì o àmì kò lè ní báyìí. àmì. tí bí bá wà bọ̀ lẹ́yìn yín mm-hmm. ẹ̀yà máa sá eré gidi lọ níwájú. àmì àmì jésù àmì. lọ́lá fatia. ah ẹ wọ́n ó ti gbogbo ẹ ti dá ó ti yé mi. má ti lọ fẹ́ rí ẹ o. jẹ́ kí n tètè lọ rest mo ṣe ń bọ̀ padà lálẹ́. ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ máa ń fọ máa ń kó yín mi gan. ẹ máa ń pẹ̀ máa a máa bá gbogbo wa ṣeré ní wọ́n ti lu jọ lọ. ó dàbọ̀ mà rárá mà. kò péjú. sá. kò ní bàjẹ́ fún ẹ. ní ìwọ yìí <laughs> ní ìwọ yìí. kí ló ṣẹlẹ̀ báyìí torí mo mọ̀ pé a kì í déédéé rewu lọ́sàn-án kí ló ṣẹlẹ̀ tẹ́ fi dá mi dúró. kò sí nǹkan kan má jẹ́ kí n gba ẹ̀ lásìkò rárá àwọn àgbàlagbà kan ló wà lọ́dọ̀ wa ṣèlúrò àbẹ̀ni wípé bí ìpọ́n fẹ́ dákú bẹ́ẹ̀ ni pé kò fẹ́ sẹ́jẹ̀ lára wọn tó bí ìṣàmọ́ tó ń ṣẹlẹ̀ wọn kò ṣáà wó gbúgbọ gbúgbọ gbúgbọ báyìí wọ́n ń wó ni mánìjọ tó lọ o kí ló lè máa ṣe wọ́n. àgbàlagbà hmm. ṣé wọ́n ti dàgbà tó yẹn. ẹ wọ́n ti tó seventy and a half àbí seventy five and a half. Ah, seventy irú wọn wà níbí báyìí náà kó tó bá fi lè jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn anemia ló ń ṣe wọ́n nìyẹn o ani. anemia. anemia. ó wí wọ́n ti wà short of blood ẹ̀jẹ̀ wọn ti low gan hmm. anemia ló ṣe wọ́n yẹn. anemia ani anemia anemia. anemia. ó yé mi bó ṣe máa tètè yé mi ni máa gbé sórí ni bó ṣe máa ah, tètè yé mi ni anemia ani ah. ani animani anemia mo ti join gbogbo ẹ̀ papọ̀ jọ tó ọlọ́run jọ àwọn nǹkan wo ni wọ́n lè lò tó lè fún mi ń bí wọ́n á tó bíi márùn-ún lọ́rùn mi mi ìdè fẹ́ kó lọ́ọ́ dàbẹ́ ní pé wọ́n máa lọ kú sàdúgbò wọn á ní pé mi tí mo dẹ̀ ṣiṣẹ́ ní hospital mi ò mọ̀gún tó wọn dọ̀tí ọlọ́run. ìyá kàsálẹ̀ ẹ dúró náà ẹ má kó bá mi ṣé ìṣe pé ẹ ti ń ṣe self medication fáwọn èèyàn ládùúgbò yín. Ah, kí ni ìtumọ̀ ilé tó ń lọ ìwọ ni self medication ṣé mo jẹ́ doctor àbí mo jẹ́ nurse. ẹgbẹ́ ti lọ prescribe oògùn fáwọn èèyàn. rárá mo ṣe bí ẹni mo mo ní pé nǹkan ni mo lè gbà ah, tí mo lè gbà lọ́wọ́ ẹ̀ tó lè bá káwọn àgbàlagbà dẹ wà ládùúgbò yẹn kán má lè jàǹfààní èèyàn bolúwẹ̀ ṣe ń ṣiṣẹ́ lọ́sibítù tó dókítà máa nà ń pè mí ládùúgbò mi. ẹ jẹ́ sọ fún yín bẹ̀rẹ̀ àkàṣálẹ̀ ẹ ti di nǹkan sínú hospital wa ẹ ti di ẹ̀hàn ọ̀nà sínú hospital yìí. èmi dẹ ẹ̀hàn ọ̀nà ó mọ tán pèlè ẹ̀hàn ọ̀nà ṣé òyìnbó bẹ tán pèlè ẹ̀hàn ọ̀nà òde gbọ́ fún mi pé mo ti dẹ̀rọ ọkọ̀ olúgbó. Ah, ọlọ́run má jẹ́ mi ò lè bú yín o àbúrò ah, àkàṣà. èmi dẹ ẹ̀hàn ọ̀nà. Ah, irọ́ èmi ò kọjá èmi mi lè bú yín láéláé. sọ pé mo di dókítà sọ pé mo di dókítà pé mi dókítà náà. ó da dókítà Kasali. <laughs> gbapò onípò anyway owó dà. Hmm. mi gbọ́. owó oògùn. o máa gbowó lọ́wọ́ mi kó o tó fún mi láwọn oògùn tí mo fẹ́ lò fáwọn arúgbó àdúgbò wa eh. ṣé a ti dà bẹ́ẹ̀. àtẹ́lẹ̀ nǹkan. a ti jọ dà bẹ́ẹ̀. ẹ eh, nà. ṣé kí n sọ fún dókítà pé o kì í máa ń dúró náìtì bíjọ́ tí time shift bá kàn ẹ́ ipò máa ń lọ sọ́dọ̀ boyfriend ẹ délé.

yéè níbí níbí hospital mi yìí máa gbé báyìí lọ èmi má rí táyà ń bí ní gate mánu má lọ di doctor ọlọ́gbọ́ ẹ má bà bọ̀ ibi ni màá ti jẹ́ oògùn kò tán má padà jẹ́ oògùn kò ní gbogbo oògùn bí bá jí kó má <laughs> lọ fi jẹ́ hospital tèmi. Yeah. Yeah. Ah, ah. Ah. Yeah. Yeah. Yeah. Yeah. ní sùúrù Yeah. Yeah. Yeah. jọmọdé ni. bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ní. ìyá Yeah, ní sòwò ní ìdúró sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́. nítorí ó ti tó pẹ̀lẹ́. wàá ṣé kò gba abẹ́rẹ́ rí ni. kò gba abẹ́rẹ́ rí kí ló ti wá ń ṣe báyìí. ó yà mí lẹ́nu ó dẹ̀ ti mọkùnrin o ó ti mọkùnrin o agbábẹ́rẹ́ fún balẹ̀ jẹ́sẹ̀ yéé ẹ wo ohun tó ń ṣe yìí ohun tá a máa mójútó gidi ni o o gbọ́ wàá tó gbọ́n mathematics olódàlámù wàá tó gbọ́n matuatic olóńdàlámù àwọn oògùn tí mo dẹ̀ ti kó fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe máa kọ́ mi fún ẹni tó bá dọ̀la mélòó mélòó ni mo ní kẹ́ máa lò gbà ẹ́ méjì méjì láti sin lọ máa kó márùn márùn fún un ó máa lo márùn láàárọ̀ ó máa lo márùn lọ́sàn-án ó máa lo márùn lálẹ́ wàá tó gbọ́n matuatic ó máa ń pẹ́ inú ẹ̀jẹ̀ o ó máa ń pẹ́ inú ẹ̀jẹ̀ o téèyàn bá kó oògùn bò dáadáa ó lè balance ńkọ́ ǹjẹ́ ò ló máa fún mi. lójú ìsẹ́ndì tó bá sẹ́ndì ẹ máa wẹ̀ máa fún mi. Ah, mi ò kì í ṣe babaláwo dépò tí màá dá ìsàn padà sára ẹ̀ àmọ́ nǹkan mi wá ti máa ṣe é nǹkan mi wá ti máa ṣe é ó dà mo ti gbọ́ ṣọ́ọ̀ṣì tó ń ṣe yìí mo mọ̀ kò sí wàhálà. ẹ má bínú ọmọ fún yín. wọ́n ń dogun lówó. ọmọ fún kò sọ fún ẹ ní wọ́n ń gé mi lówó wọ́n dé mi lówó bí o ṣe babaláwo tó máa dá ìsọ̀padà àmọ́ màá ṣe nǹkan míì tó máa tó sígi next next person gbogbo bá dé tàbí ẹ bá ń pe ìyá tó wà ń ta ìyá kan báyìí ó sọ̀rọ̀ báyìí bá ń pè wá bí mo tó ṣe wọ́n tọkàn lọ tó ń sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ ẹ̀ bá pè wọ́n wá jẹ́ kí ọ sì wá kú báyìí torí Ọlọ́run dókítà Kasali eh, dókítà Kasali bàbá kí ló eh, eh, ṣẹlẹ̀. ẹ wo bàbá Wàsíù ni o ẹ wo bàbá Wàsíù ti gbọmọ lẹ báyìí wọn ti gbọmọ lẹ yìí wọn ti dìpọ̀ wọn ò lè lálẹ́. wàá gbọ́dọ̀ jẹ́wọ́ ni o kí ló wá ń ṣe ṣé ò lọ skul rárá ni àbò òní làákàyè kò yẹ kó mọ̀ hospital ló wà bí àwọn pẹ́sẹ̀tì wà nínú ilé tí wọ́n tó fẹ́ gbàtọ́jú ariwo tó ń pa látẹ̀kan arábìnrin kan fẹ́ bímọ orí ọmọ sá padà ah. kí ló ṣe é kí ló ṣẹlẹ̀. má bínú bàbá Wàsíù ni wọ́n ti gan mọ́lẹ̀ báyìí gbogbo eyín wọn báyìí ṣe ló gan pọ̀ àtẹ̀yìn àti gbogbo ara wọn báyìí wọ́n gan pọ̀ sójú kan ni ah, àwọn ò lè dìde. ó gan pọ̀ gbàtìgbà wo ló ti ń ṣe. Ah, ẹ wà á rọ kùtùkùtù yìí ni Ọlọ́run ní kébìtì ẹ̀rù dásìkò wọn bá ti kú dànù. ẹ farabalẹ̀ ntẹ́yìn ò bá mọ̀ ẹ má máa gbọ̀n torí ẹ̀ ṣé ń gbà tó lọ ṣó lọ ẹsẹ̀ ẹ̀ pọ̀. wọ́n ṣe lọ́pọ̀ nìyẹn. ṣó lọ ọwọ́ pọ̀. ó lọ ọwọ́ pọ̀ ni. ó wá mú ọwọ́ fi ṣe bí gbogbo bí abẹ́ ẹ̀ báyìí ó bẹ̀ sí ní fún bí abẹ́ mọ́lẹ̀ àbí ṣé bó ṣe ń ṣe nìyẹn. gbogbo ẹ̀ ló ń ṣe fún mi. bibilosomiki ló ń ṣe. kí lẹ ti pè sá. bibilosomiki ah. olóńgbàjà ṣé ìṣe àìtí fún ní nǹkan kan. wọn ò lo nǹkan kan. ṣé kò jẹ nǹkan kan. wọn ò jẹ nǹkan kan. wà fún mi bí ìṣẹ́jú mẹ́wàá. Ah, ìṣẹ́jú mẹ́wàá ti pọ̀ wọ́n lè ti kú kẹ́ tó dé. paisosomic gan ṣèwọ náà ah. pẹ̀lú bó ṣe pariwo ètò ìfarabalẹ̀ fi ara balẹ̀ fún mi níbi ìṣẹ́jú mẹ́wàá jẹ́ kí àtẹ̀ǹdì sáwọn tí mò ń àtẹ̀ǹdì sí. Ah, ah, wọ́n lè ti kú kẹ́ tó dé. kò ní kú ṣé ìṣe àti ìfun ní ìkọ̀kọ̀ ṣé kò jẹ́ ìkọ̀kọ̀. wọn ò lo kọ̀kọ̀. ẹ má wọlé ẹ má wọlé. ee bàbá wa sí ìṣe wọn wà ní kú dànù báyìí torí ọlọ dókítà ee ọlọmọ ee ọlọmọ ṣàánú wa gbogbo. ẹ pẹ̀lú iṣẹ́ ti gbọ́ lọ́dọ̀ dọ́ dókítà Kasali ti di iṣẹ́ ìṣètò mm-hmm. ẹ̀ ní kú. Ah! Ah! ọ̀gbẹ́ni ti súnmọ́jọ́ kó pẹ̀lú nǹkan tí mò ń wò ń bí mm-hmm. one thousand one thousand two two seventy two ah. oh. minus one seventy one. wọ́n ní kìíní tún ní minus inú bàbá wá sí o. ó ní o ó ní o hmm. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ fún ẹ pé bíbí lo sóbìkì ló ṣe é pẹ̀lú bó ṣe ń lọ ẹsẹ̀ yìí tó dẹ̀ ń lọ ọwọ́ yìí ó rí pé ọwọ́ òkú òdìbí sáìdì bíi abẹ́ tó ń fún báyìí bíbí lo sóbìkì máa ń wá láti bí kò yẹ láti bí iṣan orí ó máa dé bí ẹ wá máa lọ gbogbo abẹ́ báyìí pọ̀ òun ló dà láàmú èlò ló ká mọ́ ẹ lọ́wọ́. bíi two thousand àbí two five ni. o máa pa o máa pa má ìdánù. Ah, àwọn ò lè kú ṣe bẹ́ẹ̀ ti wà ń bí. o máa pa nù. ó tó ṣe yìí bíbí ló sọ́bìkì tó bá jẹ́ hospital wa ni wọ́n lè ná less than fourteen five ẹ lọ mú twelve five wá kárẹ̀ lè yà àmọ́ èlò ló ká mọ́ ẹ lọ́wọ́ ná kó má jẹ́ pé torí owó la láàárẹ̀ ṣe máa kú mọ́ mi lọ́wọ́. ẹ eh, ẹ eh, ti gbọ́ màá wàá lọ kó yẹn wá ń sìn sìn sìn sìn nísìn tó bá dìrọ̀lẹ́ máa jáde lọ sọ́ọ̀sìbítù oògùn tí bá kó wá máa lè fún yín kẹ́ kẹ́ lò fún un gbà àwọn iṣẹ́ ìlẹ́kù pa epo kí ló ti ṣe po epo pọ̀. ẹ ò bá ṣe epo pupa báyìí báyìí báyìí báyìí tí àdín bá wà ní ẹ kọ́kọ́ rá kán àdín tí ń tèmi sínú epo pupa yẹn àdín. bá ń kún àdín sí pupa. Mm. Mm-hmm. ẹ wo bí ẹ farabalẹ̀ mm-hmm. ọkùnrin sọkùnrin làwa méjèèjì mm-hmm. bíbí ló sọ méèkì ló ń da yín láàmú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń lọ yìí àwọn òbèrè tèmi bá ti wá ń bì yín kẹ́ ẹ máa dá mi lò ó ẹ wò ṣé kì í ṣe pé bóyá ẹ lálà eré gún lójú àlà ẹ lálà burúkú ẹ kàn dáhùn hún àbí hẹ́n ah, ẹ lè dáhùn tó bá jọ hospital nírú ẹnu tẹ́ ń wọ yìí ó ní nǹkan máa ṣe sí gbà ẹ bẹ́ẹ̀ ẹ padà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹnu ìdábẹ́ ní pé kí egun apá èèyàn yọ ni wọ́n á dẹ̀ fọwọ́ wọ́n á fi nà pa ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ń gbà wá láti other side lọ́hùn ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ń gbà bí àgbọ̀ yẹn sókè ah, ẹ̀wẹ̀ ẹnu epo dáa ẹ̀wẹ̀ ẹnu burúkú ẹ̀wẹ̀ bá gbé epo epo ẹ̀pẹ̀lẹ̀ gbé epo pupa wá ọmọ yìí ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀. akọni ǹlẹ́ ọkọ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí wàá àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ń sọ gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́ nílé kí ló dé tó ń dínà àwọn ọ̀rẹ́ yìí kí ló dé táwọn ọ̀rẹ́ ń pè é pé kò jáde kò ṣeré jáde kò jẹ́ káwọn ọjọ́ jáde tó pọ̀ tó lóòfẹ́ jáde kí ló fẹ́ gbà nú ẹ̀ sórí bó ṣe ń kárí wọnú tó ń jókòó kalẹ̀ sínú ilé òun kọ́ lọ́nà àbáyọ láti bíjọ́ mẹ́ta ni mo sì ti ń kíyèsí pé o ṣáà o ṣáà bákan nú ilé kí ló fẹ́ gbà ní òrò ni àgbọ̀ náà wò ní ìsìn báyìí látìgbà tí mo ti bí ẹ ni wọ́n ti jẹ́ kémi ó mọ̀ pọ̀ mo lógo ni ẹ àtìgbà tó sì ti dẹ́sẹ̀ wọlé ìwé báyìí ni mo ti rí gbèsè ni mo ti ń kíyèsí gbèsè first first first ló máa mú o tún wá jáde yunifásitì first class ló mú jáde ọkàn tèmi balẹ̀ o pọ̀jọ́ alẹ́ ẹ̀ sì máa dà wọ́n á jọ nítorí ọlọ́run ṣeré jáde miss máwọn ọ̀rẹ́ rẹ láti bẹ̀ lọ wọ́n náà rọrẹ́ ń bẹ́ẹ̀ ṣàpọ̀pọ̀ mi mami mo ń dán lóhùn. ṣe rí àwọn jíbọ́lá tẹ́wọ̀ ẹ̀ hmm. wọn kì í ṣọ̀rẹ́ mi bẹ́ẹ̀ màmí torí lóòótọ́ camp láti padà amúgbò àtàwà nínú camp ewu kan tó bá fẹ́ láyé yìí ni mò ń ṣe fún wọn kódà kan tí bá ní tí bá mẹ́rin tó ni mo máa ń bẹ̀ wọ́n láti lè gbà fún wọn nítorí mo rí pé ọ̀rẹ́ bí ọmọ ìyá lèmi fi mú wọn àmọ́ òun wá yà mí lẹ́nu nítorí gbogbo olóyè tó ṣe fún mi nínú camp kọ́ lọ́padà lóòótọ́ mo mọ̀ wípé ọmọ olówó ni wọ́n àmọ́ lọ́hùn fi àjà wá nù. àbí o. wọ́n lè jẹ́ kó yé mi pé tá a bá ti jáde tán báyìí ayé ń sáàfù tán báyìí àwọn máa bá mi wáṣẹ́ pẹ̀lú connection dádùn gbogbo ọmọ àlọ́ ti ríṣẹ́ gbogbo síbi mi tí mo fún ọ báyìí tí bá ti padà ṣe é lọ ló máa bá mi rí lé wọn tó jẹ́ pé mo ò mú jáde ó mọ̀ jẹ́ pé kò sí ọ̀kan tí mo ṣe fún wọn àmọ́ kò síjọ́ kí yóò bá fẹ́ lọ pàtí báyìí èmi nínú àkọ́kọ́ tó máa kọ́ rántí lóde nítorí mo fi nípa ẹ̀wò lọ́wọ́ tèmi náà wá báyìí èmi náà ṣe tán láti tẹ̀lé wọn jáde mọ́. Hello, Mr. August. Uh, yeah, how you doing? Uh, mo surprised. Ẹ tún wá lè sure Sabashi máa ń resume fún iṣẹ́ náà every morning uh, except Sundays. okay but I thought I sent out a message to three of you. Ah, ṣé ẹ rí ìwọ your phone message No, fóònù ẹ? ọmọ send message sí WhatsApp náà. you get any message on your phone? Oh, ò message I sent a message on WhatsApp. Oh. forgive me please my bad eh, mo ṣe rí nsìn ni apparently bí mo message yẹn tán mo pa data so ó dà ń pé message yẹn ò ṣáà deliver lọ́rọ̀ kan oh, mm, yeah but that's not the problem anyway so um, message tí mo send sí yín kò ju wípé a ti review CV ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta and I will be very honest you and also you your CVs are just too perfect. <laughs> As in, so, so perfect. Um, but there's just one thing uh, because sherry sometimes yeah, nǹkan tí èèyàn bá ṣe dáadáa jù ń gbà mí ó tún máa ń fẹ́ fa bí ìdíwọ́ fúnyàn eh, nǹkan tí mò ń try láti sọ ni pé though CVs yẹn wà very okay o okay. don't get me wrong okay. but the thing is you guys are overqualified for this job yes you're overqualified eh, ọ̀gá tèmi gan-an tó bá mi síbí báyìí kò ní qualifications tẹ́ni o ẹ so after much deliberations and all of that uh, Ade is the only person tá máa retain níbí. wow ẹ eh, so ṣẹlẹ́yìn tó kù eh, látọ̀la lọ. You guys don't need to come here anymore. That's yeah, automatically they sing um, the No! Automatically, what I am trying to say is you guys are very good. But you are overqualified. And so, sorry. Uh, eh, any, eh, eh, I don't know. Anyhow you want to put it, but um, uh, as from tomorrow, you guys don't need to come. Eh? Um, thank you so much. Then, so, um, I look forward to seeing you here more often and um, have a nice day. Thank you, sir. Thank you, thank you so much, sir. And you are Brugal. wọ́n ló retain wọn wọ́n discharge àwa ó ti ẹ̀ feel bad inú ẹ̀dẹ̀ dùn ó dẹ̀ kọ́ kúrèdè wá kí ló ń ṣe ó mọ̀ ń ṣe yá hahaha kí nìyẹn no wait ṣé wọ́n expect pé kọ́ retain wá síbí ni wàyí kúrèdè má fọ ó pé tèmi ló ń ṣe yìí papaya tèmi náà kàn wọ́n náà gbogbo yá mi ò mi ò serious ni àti try inú bíbá yìí èmi sami i don try and where dey go plenty na mo ti mo ti ṣe tèmi ká lè já pátá wáṣẹ́ sí bòmí ni Korede with our certificate. ṣé o wa okay Korede certificate wa ríṣẹ́ sẹ́ni bíi ẹ̀ náà so why you why you why you shaking why kí ló ń ṣe ẹ̀ ọmọ kan tó gbé jáde náà pàrọ̀ gbé jáde náà a máa ríṣẹ́ ìnáwó àdẹ́sí try náà bí Korede sọ̀rọ̀ kí ni ìtumọ̀ gbogbo Korede sọ̀rọ̀ náà má fọ ìwọ mọ nǹkan mi mọ̀ ẹ́ pé o came from a poor family ọ̀yin ò mí ìnà má ṣe bí ọmọ tálákà kúrédé. ṣẹ̀ṣẹ̀ mú ẹ tó yẹ o sì rè bóyá ilé kí ẹ o ti tán fún un má kì í má kì í. ẹ mú ẹ kó kú ọ̀rọ̀ kó má rí ṣe é. everyday nẹ mi ò mọ kò sí big deal nínú ẹ ṣé wàá dákẹ́ báyìí. wá rí mi ò fọ́ kọ́mọ́dà ọgbọ́n mi ìgbà yín gbìyànjú ní ibi tí mo bá yín ṣe yìí. Ah, my own visa don ready pepsi don work my visa everything don ready i don get my bta for hand ticket mi mo ti book ẹ e. kọ́mọ́dà ọgbọ́n mi ní kò bá yín make attempt pé gbogbo ẹ̀ sì ń ṣe ah, èmi ò fún ẹ̀yin ní kẹ́ ẹ̀wọ̀n kẹ́ bá mi máa yanjú ọ̀rọ̀ ara yín ṣáá. come dey as if dey mourn person ṣáà ń sunkún fún yín òyìnbó dey dákẹ́ sọ̀rọ̀ náà. ṣé kí ni. ó máa ṣiṣẹ́ kù. ṣé nǹkan ṣe ni. ó máa rí iṣẹ́. ẹ jọ gbádùn. ṣẹlẹ̀. ìsunkún ni ní kò sí kankan. odidi ọkùnrin báyìí mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé rí kò sí tó máa bi léèrè tí ò ní rí sọ whatever tó bá ń bọ̀ ọ̀gbọ́n èdè ẹ tẹ̀ láti tó ìfẹ́ ṣe ti gbọ́ tóbi tí mo gbé lọ bí òkè ṣe ti gbọ́ ẹ gbà kẹ́sí ojú sọ̀rọ̀ ṣe ti gbọ́ pẹ̀lẹ́ sọ̀rọ̀ it's okay now ẹ wò ṣe rí kọ́ lọ́run ṣàánú wà nílùú tàwa yìí gan fún ẹ̀ ọ́rẹ́jì bọ́ kí la fẹ́ ṣe. ojú ẹ ni o ẹ ti gbọ́ kò sí kan tọ́lọ́run ò lè ṣe èyí gbàgbọ́ pé kò sí kan tọ́lọ́run ò lè ṣe ọkọ̀ eré ọkọ̀ iná rí kíá. ọkọ̀ sápò ìdí ń táwọn ṣé ah, nǹkan eh, kan táwọn lè yìí sọ nǹkan tó ń ṣe wo kò ń ṣọ́ra ṣọ́rọ̀ lélẹ́yìí àtẹ̀yìntẹ́gbẹ́ kí ṣe tí ẹ tún ń gbọ́ ààyè nìkan o. ó mà ga o kọlọ́run ṣàánú ìlú yìí gan gbogbo ẹ̀kọ́ tẹ ó kọ̀ tẹ̀ rí rábaraba ni aláti ah, ah, ah, ti wọlé. Eh, ó sì kọ́ tọ́lọ́run ò lè ṣe ṣá o ọlọ́wà ọlọ́wà òun lè òkú mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ́ ṣùgbọ́n òun ṣàánú. ẹ ò lè ṣe o fẹ́ ṣe wọ́n lọ́run ò lè ṣe ẹ ṣáà ní pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ iṣẹ́ ní bíṣì onídà kì í ṣe díẹ̀ o ó dáa gan ni o àmọ́ èdè àti bíṣì. ṣé pé lè dájú yẹn lọ. pé lè dájú lè lọ kẹrí àwọn àwọn ní àwọn oníbínúkónú là ń ṣe yẹn fún àwọn oníbọ́ngálò la máa ń ṣe eléyìí fún tẹ́yìn kí bọ́ngálò ẹ̀ lè fi bínúkónú tí bọ́ngálò lẹ́kọ́. bọ́ngálò bá wò ilé gidi ni. ìyá ẹ̀ àwọn géètì tó fún bọ́ngálò lè léyìí tó ti yé yín. ok ṣé pé kí n mú eléyìí sí. eléyìí dáa. ju yẹn lọ àbí. ẹ ojo kìbé lè yí. ẹnìwẹ̀ yín tẹ nǹkan lẹ́mú nǹkan tẹ ṣe sí. ẹ materials mi <laughs> ṣẹ́rí ṣẹ́rí ń ta kìbọnú eléyìí ó yàtọ̀ jù láyé. kò yé yín. ẹ like um, three dozen. three dozen kẹ́ẹ̀ dọ́sì mọ́kànlá ńlẹ́lẹ́yìí wọn kò kúnye tó kú yìí tí mo ṣe lẹ́ẹ̀kẹ́ ókè dọ́sì mọ́kànlá kódà mi ìjẹ́ kan kó lọ tán ni torí kọ́sítọ́mọ̀ gbọ́dọ̀ di. èmi ah, ah. pé eleven doses of ilé ilẹ̀ ṣe wọ́n tẹ̀ kó. dọ́sì mọ́kànlá mo mọ̀ mọ̀ gba ilé ilẹ̀ ni pé kọ́sítọ́mọ̀ gbọ́dọ̀ di kọ́ má bàa ṣe ń ṣọ́ọ̀bù èyí ah. má dàbí gé èyí má dàbí nuisance ni yìí ṣẹ̀rí ẹ béèrè mi o tó bá sọ pé forty ṣiṣẹ́ bàbá mú fúlì ọ̀pẹ méjì èmi kọ́ ṣe ìnáà ẹ̀rọ àjọ̀nú mi ló ní ṣe rí ọtí ó máa ń jẹ́ kí àwa ní inspiration kò yẹ yín tá a bá ti mú ọtí báyìí géètì tó ń ṣe rí láyé wọ́n máa gbé wa. ṣé pé ọtí yẹn lẹ́yìn fi ń ṣiṣẹ́. mo ti gẹ́ẹ̀tì yín ó dàbí pé ẹ mọ̀ mí tẹ́ ẹ bá mọ̀ mí ni wọn kì í ná iṣẹ́ lọ́wọ́ mi wọn kì í náṣẹ́ lọ́wọ́ mi ṣe ntòtọ́ mi mọ èjì yín o ṣe nígbà tí Awólọ́wọ̀ máa kú ní eighty seven tó ti yín mú fúlì last born mi ó sì kéré mo ìpẹ́ rẹ̀ lè tó mú fúlì ṣe rí bí mo ṣe wáyé àwọn èèyàn á déré gbé géètì wá fún mi ni torí pé mo mọ bá ṣe ń gbé àwo lọ́wọ́ mo ti ṣe géètì rẹ pé torí pé mo mọ ìyàwó lọ́wọ́ sínú géètì wọ́n máa ń gbé sí wa fún mi lọ́tọ̀ ni ẹ̀ẹ́dẹ̀ lè tó mú fúlì. ok ok ẹ ẹ last born mi mo sọ. ó ti yé mi gbogbo ẹ ti wá yé mi so ẹ mí pé tẹ bá dín mi lọ́wọ́ sìn ẹ ní ṣiṣẹ́ yẹn dáadáa fún mi. mo fi oògùn búra ṣe iṣẹ́ oògùn ni mo ń ṣe o. ẹ má búra. ẹni tó bá ń ṣiṣẹ́ oògùn kò ní fi oògùn búra o tó ti yé yín yín ní ní àdópọ̀ o tí n bá dèdí yín ní tọ́rọ̀ nínú owó yẹn fake máa wọnú iṣẹ́ yín. ẹ má dín mi. mo lè ra pipe mo lè ra pipe tó yẹ pé pipe tó yẹ pé at least gbogbo géètì ó máa dúró pipe náà àdèmà jẹ àdèmà jẹ ojú àmà bàjẹ́. pipe náà mo mọ iṣẹ́ débẹ̀ ni. ok ẹ má dé ẹ má wọrí ẹ má dín mi ok ẹ fún mi ní account number yẹn ẹ jẹ́ kí n fún yín lówó yẹn iye tájọ sọ yẹn náà ni màá fún yín. ẹ mẹ́rin ká lọ lórí ọ̀rọ̀ àkáǹtì dé kẹsí sẹ́yìn pé gunuko yàtọ̀ sí eégún gunuko ìyẹn náà pè ní Augustine ìyẹn gọ̀ nìyẹn ṣe é rí eégún ìyẹn ni ìyẹn jà ń pè ní jamiu ṣe é rí ẹni tó bá já ó máa ń gbowó ni o ṣe é rí èmi ò ọ̀rọ̀ tó máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ transfer oh, nìkan ó máa dé ọ̀ oh, mo ti ṣe kò wọlé mo ti ṣe kò wọlé ẹ̀ kí n gba cash. ok mi pe ẹ ní àkáǹtì báyìí. mo ṣẹ́rì ṣe cash ni ìpín kò ná àkáǹtì. kò sí wàhálà ẹ dúró mo máa lọ sínú mọ́tò sí máa fún yín ní cash ẹ má wọ̀rọ̀ ìṣẹ́ gbọ́ ẹ ṣàṣe nǹkan tó máa fún yín cash ẹ ṣe gbọ́. ọlọ́run ló tí n bá ti rí owó tí n bá ti rí owó ẹ àbúrò ah, kó wá nílé tọ ẹ wọn máa ti ṣe mọ́tò ojú orí burúkú lọ kàmí lórí àkẹ́kọ̀ọ́ ní agbára Ọlọ́run àtọlá àwọn ọmọlẹ̀ kábà ọ̀gá ní orí yìí tọ́ bá tó tó gbà mí gbàlè tó ń gbowó tó ń gbé ah, àwọn afárá mi tọrọ kọ́bọ̀ owó ìjẹ gbà fìwọ́ mọ́tò lọlé mo ti dá sí báyìí mo ti dá sí lémi kan ẹyin kan pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ ní bọ́ orí bẹ́ẹ̀dì ẹ wá gbókun yíyàn àti ní ilé ẹ̀sìn ẹ̀sìn a máa ti gbé báyìí. sọ fún mi like òun dúró dé mi fún kí ni náà ṣé mo ò ti sọ fún ẹni pé kó má wà mí mọ́ eh like how many times will I tell you wípé it can't just work between you and I ṣé etí ẹ̀ ó ó di ni. ìfẹ́ calm down calm down. calm down for what? wait ọ̀rẹ́ proof sọ́bọ̀nù ó proof pé alẹ́ ti lápá ló jẹ́ wọ́n ní kó má wà mí mọ́. calm down kó yẹ kó lè tó gbogbo lẹ́yìn náà tí ò bá sọ̀rọ̀ títẹ̀ máa tẹ́jọ́ sọ́ọ̀tì mi ò ní dúró máa dúró díẹ̀ náà ìfẹ́ i love you so what kí kilo kí ló wà bẹ́ẹ̀ tí o ti fẹ́ kó. to hell with that your love mo ní mi ò fẹ́ ìfẹ́ ti tiẹ̀ tó bá jẹ́ ìfẹ́ ti tiẹ̀ ló máa kù ní gbogbo ilé ayé yìí ó bá tàkì máa nífẹ̀ẹ́ kankan rárá mo ní mi ò fẹ́ kí ló ṣẹlẹ̀ i don't want you okay èmi àti her sínú the same class Are you ṣẹlẹ̀. are you serious okay wait wait wait wọ́n One, ti máa gbé dáadáa nsìn ó sọ̀rọ̀ kan pa class nsìn what are you talking about what class are you talking about class you go to fẹ́ jurú èmi yìí lọ èmi lékè engineer so come on check it out man kí ló ṣe é mo nífẹ̀ẹ́ mi fẹ́ tọ́jú ẹ̀ mo fẹ́ fọwọ́ dájú mi tọ́jú ẹ̀ ni kí ló wọ́ọ̀rì ẹ̀ náà. hello hello ọmọ engineer just hang it there. Me ò fẹ́ i don't want you and that is period wait, wait, wait, and wait. let me give you the very last warning My ever jẹ́ kí n ní pé o tún wá mi wá sílé wa mọ́ stop looking for me let me be. wait wait Ìfẹ́ gbogbo ariwo tó ń pa kò lè solve anything see let me tell you something mo nífẹ̀ẹ́ ni torí ó fine na ó dùn ún lọmọbìnrin ọkùnrin náà ti náwó lọ́wọ́ dáàbò ti náwó lọ́wọ́ ok fine gbogbo tó ń sọ yìí ṣé àwọn àwọn guys kan tó wà ní campus àwọn ọmọ tó ọ̀ tí ì rí nǹkan kan jájẹ my dad is rich nítorí i'm rich You worry. Oh, fine èmi náwó lọ́wọ́ jẹ́ kí n fọwọ́ mi tọ́jú ẹ̀ now. kí ló wọ́ọ̀rì now. náà tí màá nífẹ̀ẹ́ mi ní all this. I can understand. Try to understand me. Mo rí pé o stubborn. Kò dẹ̀ sí bí mo ṣe lè ṣe ever pariwo tó. O ò lè ever gbọ̀ràn. Anyway, mo ń lọ sìn tí bá ti lọ kó ti gate. Ṣo ti gbọ́? Kí wọ́n ti ti gate mi. Bọ́ Ó mi ò fẹ́ àbí kí ló dé? Ìfẹ́ orí bù wo? Bàtẹ̀ máa fẹ́ ìlú ẹ̀ ni màá fẹ́. Ṣé o fẹ́ o lè fún sí ìyàwó náà? But wait. bóyá wọn kí mú lọ́rùn máa mutí láyé ń bí bóyá wọn kí mú lọ́rùn máa mutí láyé ń bí bóyá wọn kí jẹ lọ́rùn máa jayé láyé ń bí bóyá wọn kí jẹ lọ́rùn máa jayé láyé. máa mu trọ́fì máa jẹ pẹpẹ soup máa jẹ kwate máa jẹ kọ́bí máa jẹ iṣu ewu ṣáàkì ṣáàkì àwọn òbí bàjẹ́ sí nìyẹn o kì í respect customer wà á kọ́ wà á kọ́ wà á kọ́ máa ṣe ránù wọ́n máa ṣe ránù bẹ́ẹ̀ síbẹ̀ kí ah, ah, ọ̀gá ni ọ̀gá ni ah, ibi lẹ wà ní. ẹ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìgboro tó ti kó lù tó ti kó wọn lọ pàdé ọ̀gá yín báyìí. wọn sì ń ṣe bẹ́ẹ̀ di. ibi lẹ jókòó sí ọ̀gá ti dé o. ọ̀gá ẹ̀ sí. ọ̀gá yín. a ní irú ẹ̀ lórúkọ méjì ni. a ní irú ẹ̀ lórúkọ jésù ọ̀gá ẹ̀ sí ọ̀gá ṣe máa dé irú ọ̀gá àdáwọ̀ ni ọ̀gá ṣe máa dé ṣé ọ̀gbàdo akọ́gàdé ni ṣé ṣé ṣé ṣé ṣé ìwọ ń bẹ̀rẹ̀ àfàṣẹ ìṣẹ́ mi ni ọ̀gá ṣé máa dé irú rẹ̀ dáadáa ló sọ ẹ̀kẹ́ gbòòrò gbòòrò gbàrà rẹ̀. bójá àdúrà bójá pé ọ̀gá ṣáà ti dé ṣá ìyẹn lèmi ní kí wàá sọ fún yín o. sọ́gà sàn ni ọ̀gá ṣe máa sàn lágbára lọ́ọ̀gá kò ní sàn bọ́dà bá ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìnyín nìyẹn kẹ́ láti jọ́ mo ti láti jọ́ wọ̀ tí ilé pé èèyàn ń ṣàìsàn láyé ó lè ṣàìsàn láyé èèyàn ń ṣàìsàn ó ti náà sọ̀wọ́rọ̀ ẹ̀sán nínú ẹ̀sán ń ṣọ̀gá mi ẹ̀ gan ijọ́ sí èèyàn ṣàìsàn rẹ̀ kó padà yèrí èsì inú ìwé tó pé èèyàn ṣáà sọ̀rọ̀ ó dè yìí ọ̀gẹ̀dẹ̀ kò dé ní iye fẹ́ẹ́ lógún ọlọ́run bọ́gàbá yìí bọ́gàbá yìí tìka mi fúnra mi tìka mi fúnra mi máa padà máa padà sí bọ́tí ń bọ̀ ọ̀gá ṣe máa yìí àfikọ́ ọ̀gá kú padà táwọn ọ̀gá máa kú yányán ni o sẹ́mi ah, tẹ́mi máa padà dẹni ẹ̀yìn ni èmi ti ń bọ̀ ọ̀gá wo kí mo ti ṣe fàájì ah, ọ̀gá wa ọ̀gá wa dé àgbẹ̀kẹ́ ah, màmá ṣe fún èrèfé èlò tí wà lẹ̀ èlò tí kìnnìkan ṣọ́ọ̀gà lè bòwó lẹ̀ ṣé ní àdé kásẹ̀kọ́ ọ̀gá dé ọ̀gá dé alámàkàrí rẹ̀ o máa kú padà ni o ọ̀gá gbòǹbá lè ṣe láyé kí ẹ mójú débẹ̀ ni o ah, mo ń bọ̀ sáàkì mo ń bọ̀ o bá ṣe máa fẹ́ mi o ah, ọ̀gá gbọ́dọ̀ kú padà ni o ọ̀gá ṣe máa ah, ń sàn. ṣọwọ́ yìí. nǹkan farabalẹ̀ díẹ̀díẹ̀ o farabalẹ̀ o aláàárẹ̀ òun complain lọ́dọ̀ dókítà o mi ìrírú tiẹ̀ rí o. ẹ má tún dákun tó ṣe mí ni. ọ̀tọ̀ ni tí mo wá ń wá lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ ni tí mo rí o. ó fẹ́ jọra wọn. ilà tọ́lọ́ nǹkan sọ́wọ́ ẹ̀ ti pọ̀ ju. ní ó ṣẹlẹ̀ wo là yìí mo ló ti wá jẹun wò kejì ṣé báwọn ọmọ tó bí jébí láti wà lọ́wọ́ wọn náà ni. Ah, bẹ́ẹ̀ ni o dọ̀kì méjì náà ló fi yàtọ̀ síra wọn ah. márùn wà bí mẹ́ta wà bí dọ́kì. oṣù wàhálà o bóyá òye máa padà tẹsẹ̀ ilé bọ́n tó bá ń ṣe ẹ́ tó bá ti pọ̀ jù báyìí lọ ní o torí irú làì tó ṣe pọ̀ ìwọ̀n òrírí o wẹ́nẹ́wẹ́nẹ́ bí gbẹ̀rẹ̀bì lọ́wọ́ à ah, kò yé mi ò gbà. wo bí àìsàn tí mo rí tó ń ṣe ẹ́ centromoris ni centromoris ó ń láìsàn tó ń ṣe é ṣé o máa ń sìgá o máa ń sìgá central morris láìsàn tó ń ṣe é mà ní bóyá bẹ́ẹ̀ ni ó ti gbà wá síbẹ̀. wo bí ẹni tí ò bá mọ̀nà irú wọn máa ń sáré kú ni àmọ́ tó o bá ti mọ̀nà tó o bá ti dọ́dọ̀ orú wa ìṣòro tó wù kó lè máa bá ẹ jà ó ti tán ẹ̀yin fúnra yín náà mọ̀ ohun tí mo fẹ́ fún ẹ yìí wàá lo méjì láàárọ̀ wàá lo mẹ́rin lọ́sàn-án tó bá wá dọ̀wọ́ alẹ́ yìí tó bá wù ẹ̀ pápátá ló lè lò àmọ́ má jẹ́ kójú bíi márùn lọ òun ló máa lò lọ́wọ́ alẹ́ wa lè fi sunrun ayọ̀. dọ̀kídọ̀kì pẹ̀lẹ́ o ládùúgbò ìròyìn kàn káàkiri gan ni ẹ̀rọ kó tó pé máa tó dá amẹ́ríkà gan. Central Maurice ló ń ṣe é o òun rèé o tó bá bí ẹlẹ́ni wẹ̀ ohun tó máa sọ nìyẹn o hmm. kó gbé yẹn sọ́hùn mo tún má gbàgbé mo ṣe ní kó lò àtẹlẹ́yìn náà gbà tó gbẹ ó ti dọwọ́ ẹ̀. jọ̀kì ẹ̀yin náà gan ṣe máa kọ hospital ti invert hospital yìí tó máa ju ti hope hospital lọ. Ah, ó dà kó sí wàhálà tó mọ ohun tó ṣẹlẹ̀ ní pàtó hospital ìwọ fi yẹn lẹ̀ ọlọ́run ló máa ṣe yẹn lásìkò bá tó ẹ pẹ̀lẹ́ mm. ẹ fẹ́ ẹ wo wo ẹ̀sà ẹ̀ pọ̀ jù ẹ̀sà ẹ̀ pọ̀ owó ni kò fún mi ah, dẹ̀ ń kí mi ń kí mi ń kí mi. owó ṣàtúmọ̀ sanwó lónìí báyìí ṣá gbogbo tí ìlọ̀kọ̀ ju wábúwábúwá lọ bí èlò wà ní gbogbo ẹ̀wà. Ah! ọmọ tí mo rí mi ò rò pé nǹkan tí mo yẹ̀wò lọ́wọ́ ẹ̀ ló ṣe ẹ́ o ohun tó ṣe é ju nǹkan tí mo yẹ̀wò lọ o ò gbé mi léèrè mo kó oògùn fún ẹ onígbé ṣé o máa tún sanwó ṣé mo lọ jí níbi tí mo ti kó wa ni. aláyé five thousand lówó ẹ kó dẹ kó wọlé ẹ ṣinṣinṣin. dọ̀kì five thousand báwo lórí oògùn méjì yìí. oògùn méjì ni àbí kò sí wàhálà tọpọlọpọ yé tọkì tóbi dápara lẹwà owó wà lẹ lẹtí wàá kó lọ sí my thirty owó wà bíbá owó wà lẹ tọkì owó jáde lọ dọkì. owó tó wà bíbá yìí gan kò pé five thousand dọkì ẹ wọn báyìí máa ṣe ẹ̀yìn ẹ̀sìn gbélé náà ọmọkùnrin ò gbọ́dọ̀ bọ̀ bọ́ sí town kó má fi nǹkan dà fún un àtúnṣe máa ríra. three thousand ló kó lẹ́yìn mo rest two thousand sọ̀wọ́ ẹ̀ o. kò sí wàhálà nǹkan mi máa ṣe é tó máa padà wá bí mo rẹ́ẹ̀tì two thousand sọ̀wọ́ ẹ o. ẹ tún ṣe pé ìdí kò sí wàhálà o. àlọ́ bẹ́ẹ̀ ṣe ní kí n lò. kò sí wàhálà. dọ́kì. kò sí wàhálà. bá ń pe next person tó wà táwa. òbí kí n fowó báwọn ṣeré o kí n fowó báwọn ṣeré bá mi gbowó mi ni wípé tí mo gbé ẹyàn mo lè pèèyàn pa bí ọba jẹ mi lówó ó lè pè pa. má rí pípọ̀ ojú mi o ibi o bá wà máa wá bẹ́ẹ̀ níbẹ̀ báyìí báyìí báyìí máa wá bẹ́ẹ̀ ń bẹ̀ o ti gbọ́ tí mo sọ fún ẹ n kò fowó mi báyọ̀ ṣeré rárá o ti gbọ́ lójú bá a lọ aláyọ̀ ah, ah, ah. ṣe burú báyìí. dáàdi Wàsíù eh. bàbá Wàsíù olódùmarè ṣe o ṣẹ́yìn rè lẹ́ ń sọ̀rọ̀ lẹ́ kú ìta tí ro kó mo tó ro pé máa kú ni. n kò mm, mm, mm. fẹ́ a bá fọ̀rọ̀ kú ṣeré èmi ò ní kú kan bí kò ṣe yíyẹ o a bá mi sọ̀rọ̀ kú rárá èmi kan ti ń wá ẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́rọ̀ ẹ̀ tó ṣe fún mi pé kí n tiẹ̀ pé kí ni mo lè ṣe fún ẹ o kí n tiẹ̀ wà ṣe ń jì kí n wá fún ẹ pé o ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó jẹ́ ń kú o à mo dúpẹ́ lọ́wọ́ ẹ wo bí ẹ má dúpẹ́ jìnnà èmi gangan kọ́ lọ pẹ́ yẹ Dr. Kasali òun là máa pè ní God sent torí ká ní kí n ṣe Dr. Kasali ni iléru àti sungi. dúró ṣé àìsàn yìí ṣe mí ló ń jẹ́ consent àti kí ló pè consent. Dr. Kasali òun gangan là máa pè láńgẹ́lì tọ́lọ́wọ́n bá rán sí i kàsálí náà lọ ń lò fún mi. àhún ni o. ẹ ó ti tán wáyé kàsálí náà làbá máa lọ wọn kàn máa wá kóró fíṣàn kan bóyá káràká náà kó ń kàsálí àbí báyìí sí. ẹ ti bọ̀ ọ̀jẹ̀ kóró fíṣàn kan náà bíi provision provision. bó bá ṣe wọn ẹ̀kọ́ ṣe pé àti kóró fíṣàn àti fíṣàn gbogbo ẹ̀ náà fíṣàn ní gbogbo rẹ̀. owó tá a ná gan kò tó nǹkan kan báyìí bí ẹni pàtì ẹ̀ náwó rárá ni torí gbogbo tó gbàgbọ́n ju fẹ́ǹsì kìlọ̀ ṣùgbọ́n ó pakiti mọ́ yín bíi pé bóyá. Ah, ó mọ iṣẹ́ rẹ yẹn á dẹ̀ da fún ibi tó bá wà. bébí ṣe wá ń wò tábà ní ká gbé gbogbo ilé ìkan fún Dr. Kasali ó tóbi ojú bẹ́ẹ̀ lọ torí ẹ̀mí ò dé à ẹ̀mí jù bẹ́ẹ̀ lọ. gbẹgbẹgbẹgbẹ ló ṣì dá sọ nǹkan kí ló ń ṣe ẹ ká gbé gbogbo ilé ìsìn fún Kasali ilé ìtẹ́mi jogún ká wá gbé Kasali kí kí ló ṣe kí nìkan tó ṣe téèyàn kan ṣe rí ẹ̀mí jù bẹ́ẹ̀ lọ èmi ò lọ ọmọ kí n wá gbélé kí n gbé Kasali. crofistan crofistan tẹ gbé yẹn náà yẹn eh, náà eh, eh. nice sí ah, wàhálà. Ah, o ti ń sọ̀rọ̀ ìdábọ̀ òwò amúyẹ òfin bàjẹ́ òfin fọ́fíìsì ẹ̀. èmi àbí inú ti mọ pẹ́ nílé àmọ́ èmi ń jẹ́ ìgbowó lọ́tọ̀ ẹ ṣe díẹ̀ díẹ̀ o. màá má pẹ́ àwọn ẹnìjẹ̀mí ló lèmi gan ń bá sọ̀rọ̀ sọ́rọ̀ máa kú tí ń dẹ̀ ní kú èmi ò lè kú kọ́ bí kè ṣe yíyè àwọn ni mo ń pè lọ́wọ́ baby ló ṣe now òdẹ̀ bá mi sọ̀rọ̀ talk to me. What's your ọkọ then why are you like this. mo kò mọ́ mọ́ avoid ẹ̀. avoid me. bẹ́ẹ̀ gbogbo yẹn ń pè mí mò ń rí bébí àmọ́ rẹ̀ ó avoid it for now ni. ṣé mo ti ṣe ẹni kí ló ṣẹlẹ̀. o ò o ò tẹ̀lé ever ṣẹ̀bi àmọ́ àwọn kan tí mò ń pass through lẹ́jọ́ mẹ́ta yìí you can't understand mi ì níṣẹ́ lọ́wọ́ mi ì tí lè máa go into a relationship bó ṣe wà báyìí mo mọ iye kan tó ti ṣe fún mi láti hundred level tí mo fi ṣe tán sùn tí wàá kí n ṣe pẹ́lọpẹ́ wà tó pẹ́lọpẹ́ mọ́ mi mi ló ṣe ń bọ́ mi dùn fún tí wàá pẹ́ ọ̀rẹ́ mi tọ́kọ̀ wò pé kékeré fi mọ́ mi mílẹ̀ kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn at this age at this stage of life mo ṣe mọ̀ lọ́dọ̀ mọ́ mi ìyẹn ni màá tún máa wípé mo fẹ́ ní relationship pẹ̀lú work. Kóredé, I'm not complaining i'm not complaining and you know money is not my problem eh anything tó bá fẹ́ mo ti máa ń sọ fún ẹ ask me o mọ̀ pé mo máa ṣe. Mm. Eh? mo mọ̀ pé o máa ṣe àmọ́ ọrùn náà kì í pẹ́ ọ̀rọ̀ wò máa ṣe lè ní máa ṣe lọ́la ọrùn ò ní pẹ́ wọ o má ìkọ́ rẹ̀ mi dàbí ọ̀rọ̀ èèyàn kan tí wọ́n máa ń sọ tó ń sọ pé ẹnìkan ò tán rẹ̀ bí ìyá méjì wọ́n ní táyé kó ló lọ sódò kẹ́hìndé kò wúlò wá ìgbà tá ló mọ̀ pé táyé tó lọ sódò yẹn ó ti kú ló ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ò lówó lọ́wọ́ kò sówó kọ́mpútà yẹn fi pé kò lówó lọ́wọ́ náà kò lówó lọ́wọ́ náà ni. bó o lọ sí school you are a graduate for crying out loud eh? oh, you have a, a, a very bright future ahead of you so why if you want to go? ẹ see, wala báyìí tó o bá níṣẹ́ lọ́wọ́ báyìí kò ní pé o ò ní níṣẹ́ o ma ni lágbára ọlọ́run òun máa pèsè iṣẹ́ gidi fun ẹ. Eh? àmì mo believe it àmọ́ be tọ́wọ́ dojú ọba yìí kájọ máa gbẹ̀jú jẹ́ kí no you know what i I'll talk to my daddy about it okay. Um, bí ọmọ bẹ́ẹ̀ wá i don't know mo ṣàmọ̀ kan máa wá nǹkan kan ṣe sí i ah, báwo ló ṣe máa sọ fún mi pé ká fi pọ̀ sí i you know i can't do without you i'm not going anywhere. ta ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ mi ta ló nítàn kó fara ẹ̀hàn mi kiri ẹ̀yin ni ẹ jọ ṣé kò sí. <laughs> gúnugún ẹyẹ ayé bẹ́ẹ̀ lálejò olóòrí nǹkan àkàlàmọgbẹ ẹyẹ àgbà ó ṣe é pẹ̀lẹ́ ó ní nǹkan ò ṣe é ṣé o mọ̀ pé nǹkan mẹ́wàá ti ṣe ọ ni ìwọ ṣé lè kó jẹ́ ìwọ àwa gbẹ ẹ lẹ́yìn tán ó wá fẹ́ mọ fẹ́ yín òǹgé wa jẹ. ẹ jọjọjọjọjọ ẹ jọ ẹyin kí lẹ gbẹ mi ẹ wá o ẹ jọ nítorí ọlọ́run torí jésù mi ni mo gbójúlé ooo ó sì ń yé mi ẹ̀yin gbàgbé ni ẹni tó bá fi ojú àná wo kúdẹ̀tì ẹ bọra bọ́ láṣọ ẹ ṣọ́ra yín pẹ̀lú mi o.